ọpẹ́ fọ́nà lọ́jọ́ tòní pátápátá ọlápẹ̀kan ọ̀rọ̀ òpin gbogbo agbára ẹ tún káàbọ̀ sórí ètò yín àkójọpọ̀ kókòrò ìfúti òpin ọ̀sẹ̀ olúwaṣèyí jọládé oníròyìn àjọ ayánilówó àgbáyé ti kìlọ̀ fún ìjọba nàìjíríà láti má fi owó orí kún òwò kankan àjọ ayánilówó lágbàáyé tí a mọ̀ sí international monetary fund imf ti ṣe ìkìlọ̀ gidigidi fún ìjọba orílẹ̀-èdè yìí láti má ṣe àwọn òfin tí yóò pa àwọn iléeṣẹ́ lára bí kò ṣe àwọn òfin tí ó lè ran àwọn ènìyàn àti iléeṣẹ́ lọ́wọ́ ní àsìkò làásìgbà ìsan covid-19 èyí tí ó ń yọ àgbáyé lẹ́nu báyìí olùdarí àjọ ayánilówó àgbáyé ti ẹ̀ka adúláwọ̀ abebe amro silasie ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ọrọ̀ ajé ti àwọn agbègbè tí ó súnmọ́ Sahara ní ilẹ̀ adúláwọ̀ fún àwọn oníròyìn gẹ́gẹ́ bó ṣe sọ ó ní àwọn òfin tí yóò rọ̀ ilé iṣẹ́ ńlá àti kéréje kéréje lọ́rùn lórí ètò ọrọ̀ ajé wọn ni kí ìjọba gbé jáde gẹ́gẹ́ bí àwọn náà ti mọ̀ wípé púpọ̀ nínú àwọn ilé iṣẹ́ wọ̀nyí ni COVID-19 ti ṣe àkóbá fún lọ́pọ̀lọpọ̀ lórí ọrọ̀ ajé wọn àrà mẹ́rin rí eegun tó gbà ké ṣó lọ́la gini o ọlọ́pàá mú eégún ní ìpínlẹ̀ ọ̀ṣun eégún kan ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ti mú báyìí látàrí wípé ó máa ń fa wàhálà ní èyí tí ó máa ń dá rògbòdìyàn ńlá sílẹ̀ a gbọ́ wípé eégún ọ̀hún pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ mẹ́fà ni wọ́n ṣe arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Mukaila Ismaila léṣe tí wọ́n sì ti gbé lọ sí ilé ìwòsàn kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Ọ̀dẹ̀ Adìẹ ni ó fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà múlẹ̀ lára àwọn ohun tí àwọn ọlọ́pàá ká mọ́ wọn lọ́wọ́ ni oríṣiríṣi oògùn abẹnú gọ̀ǹgọ̀ ìbọn ìléwọ́ kan ìbọn ṣakabùlà kan àdá méjì àwọn àáké àti ìlú gángan mẹ́rin. covid-19 mú kọmíṣánná fún ètò ìlera nípínlẹ̀ Ondo lọ ọ̀gbẹ́ni Wahab Adégbèrò tí ó jẹ́ kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ Ondo ni ó ti dágbére fáyé báyìí o látàrí COVID-19 a gbọ́ wípé ọ̀gbẹ́ni Adégbèwé dágbére fáyé ní ọjọ́ ajé Monday lẹ́yìn tí wọ́n ti gbé e lọ sí ilé ìwòsàn kan ní ìlú Ọ̀wọ̀ àbí ní ọdún 1955 ó dágbére fáyé ní ọmọ ọdún mẹ́rìndínláàádọ́rin 65 kí Ọlọ́run bá wa mú COVID-19 kúrò lágbàáyé ó mà ṣe o ìjàmbá iná pa àwọn méje tí wọ́n ní àrùn covid-19 ní ìlú Egypt àwọn aláìsàn méje tí wọ́n ní àrùn covid-19 ni wọ́n ti kú sínú ìjàmbá iná tí ó ṣẹlẹ̀ ní Alexandria ní ìlú Egypt ní ọjọ́ ajé Monday nígbà tí àwọn méje mìíràn farapa yánnayànna ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ni a gbọ́ wípé ó ṣẹlẹ̀ látàrí ẹ̀rọ amúlétutù ní èyí tí kò ṣiṣẹ́ dáradára tí wọ́n sì gbé sí ilé ìlera ìyàsọ́tọ̀ fún àwọn tí wọ́n ti lùgbàdé covid-19 gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ọpẹ́ àwọn panápaná ni wọn kò jẹ́ kí iná ọ̀hún ṣe ọṣẹ́ ju bí ó ti yẹ lọ. ìjọba àpapọ̀ tún wọ́ kúrò lórí òfin má ti ìpínlẹ̀ kan lọ sí ìpínlẹ̀ mìíràn ìjọba àpapọ̀ ní ọjọ́ ajé Monday ni wọ́n ti fi kún ìpele kejì ti tẹ̀ ẹ́ jẹ́jẹ́ kónílógbélé fún ọ̀sẹ̀ mẹ́rin alága fún àjọ kò gbèrègbè lórí COVID-19 tí ó sì tún jẹ́ akọ̀wé fún ìjọba àpapọ̀ ọ̀gbẹ́ni Boss Mustapha ni ó sọ èyí di mímọ̀ níbi ìfitónilétí ní ọjọ́ ajé ní ìlú Àbújá tí ó sì tún sọ wípé ìpínlẹ̀ sí ìpínlẹ̀ ti di ṣíṣí bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù tá a wà nínú rẹ̀ yìí bí ó tilẹ̀ jẹ́ wípé ó ní ẹnikẹ́ni kò ní ẹ̀tọ́ láti ti ìpínlẹ̀ kan lọ sí ìpínlẹ̀ mìíràn ní àsìkò wákàtí ìséde a máa fi owó kún owó ọkọ̀ àjọ tí ó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní orílẹ̀-èdè yìí ni wọ́n sọ bẹ́ẹ̀ àjọ tí ó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní orílẹ̀-èdè yìí National Union of Road Transport Workers NURTW ni wọ́n ti ní àwọn yóò fi owó kún owó ọkọ̀ nítorí iye péréte ènìyàn tí ọkọ̀ àwọn yóò máa kó látàrí àwọn àlàálẹ̀ tí ó rọ̀ mọ́ àti dẹ́kun covid-19 ìjọba àpapọ̀ ní ọjọ́ ajé monday ni wọ́n ti gbẹ́sẹ̀ lórí òfin tí ó de àti máa ti ìpínlẹ̀ kan lọ sí ìpínlẹ̀ mìíràn ní èyí tí wọ́n sì ti fi àwọn àlàálẹ̀ tí àwọn awakọ̀ gbọ́dọ̀ máa tẹ̀lé sílẹ̀ adelé akọ̀wé gbogbogbò Kàbírù Yao ni ó kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ìjọba fún àǹfààní tí wọ́n fún àwọn láti bẹ̀rẹ̀ iṣẹ́ padà lẹ́yìn oṣù mẹ́ta ṣùgbọ́n nígbà tí ó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ fún ìjọba àpapọ̀ kí wọ́n máa san owó àwọn èrò tí ó ṣẹ́kù láti gbé fún àwọn bí bẹ́ẹ̀ kọ́ yóò di dandan fún àwọn láti gbowó lé owó ọkọ̀ gómìnà ìpínlẹ̀ Delta àti aya rẹ̀ ti lùgbàdì COVID-19 gómìnà ìpínlẹ̀ delta ifeanyi okowa àti aya rẹ̀ ní ọjọ́ ọjọ́rú wednesday ni wọ́n ṣe àyẹ̀wò fínífíní tí èsì àbájáde àyẹ̀wò náà sì sọ wípé àwọn náà ti ní covid-19 gómìnà okowa tí ó jẹ́ gómìnà kẹfà tí yóò lùgbàdé covid-19 ló sọ èyí di mímọ̀ lórí ẹ̀rọ ayélujára ti facebook ó ní òun àti aya òun ni àwọn ti ní covid-19 báyìí tí àwọn sì ti ya ara àwọn sọ́tọ̀ fún ìwòsàn tí ó péye ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfọ ọdún yìí bákan náà ni a gbọ́ wípé ọ̀kan nínú ọmọ wọn obìnrin ti lùgbàdé covid-19 à ń pọ̀rọ̀ yìí lówè ó mà ń lára onu o gómìnà akérèdọ́lù náà ti lùgbàdé covid-19 gómìnà ti ìpínlẹ̀ ondo gótìmí akérèdọ́lù ni ó ti darapọ̀ mọ́ àwọn olóṣèlú tó lámìlaka láwùjọ tí wọ́n ti lùgbàdé covid-19 báyìí o ó sọ èyí di mímọ̀ lórí ẹ̀rọ ayélujára ti Twitter ní ọjọ́ ìṣẹ́gun Tuesday níbi tí ó tún ti sọ wípé òun ti yára òun sọ́tọ̀ ó ní òun ṣe àyẹ̀wò tí òun sì rí wípé òun ti ní covid nineteen bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn àmì tí èèyàn fi ń mọ̀ wípé òun ti lùgbàdé covid nineteen kò jẹyọ rárá lára òun èyí tí ó túmọ̀ sí wípé òun jẹ́ asymptomatic ní báyìí o òun sì ti ya ara òun sọ́tọ̀ a gbàdúrà kí ọlọ́run fún wọn ní ìwòsàn fúnkẹ́ akíndélé nínú hílàhílo pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ rẹ̀ àtijọ́ ẹnìkan tí ó pe ara rẹ̀ ní òṣìṣẹ́ lábẹ́ eléré tíátà fúnkẹ́ akíndélé bello ni ó ti fi ẹ̀sùn kàn án lórí ẹ̀rọ ayélujára twitter wípé ó jẹ́ ẹni tí ó ń sọ̀rọ̀ sí ènìyàn ṣàkàṣàkà àti àwọn ẹ̀sùn mìíràn cassandra owólabí nínú àtẹ̀jáde rẹ̀ lórí twitter ni ó ti sọ̀rọ̀ lórí àwọn ìwọ̀sí tí òun ti dojúkọ nígbà tí òun bá òṣèré náà ṣiṣẹ́ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí Owólabí ṣe sọ ó ní inú fu ẹ̀dọ̀ ní òun àti àwọn òṣìṣẹ́ tó kù fi ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ nípa òfin máṣu-mátọ̀ àti mádeèwo àwọn mìíràn nínú àwọn òṣìṣẹ́ tí wọ́n ti kúrò lábẹ́ Akíndélé ni wọ́n tún kí ọ̀rọ̀ náà lẹ́yìn lórí ìwò òṣèré náà tí wọ́n sì ṣàlàyé ìwà ó kù díẹ̀ kí àtò rẹ̀ lórí Twitter a kò ní rí jù báyìí fún ti ọ̀sẹ̀ yìí títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa fọwọ́ yín lóòrèkóòrè ẹ máa lo aṣọ ìbòmúbẹnu yín kí ẹ sì máa fúnra yín ní ààyè lẹ́ẹ̀kan sí Olúwaṣèyí Jọládé oníròyìn.